mo kí gbogbo ẹ̀yin ọmọ Àtìbà mo kí yín ní mẹ́sàn-án mo kí yín ní méje mo kí gbogbo ẹ̀yin ọmọ aládé mo kí gbogbo ẹ̀yin ọmọ olóyè mo kí gbogbo ẹ̀yin ọmọ Ọ̀yọ́ pátá hmm. ẹ̀yin bàbá mi ẹ̀yin ni mo rí mi bá lọ́rọ̀ àti díẹ̀díẹ̀ nínú àwọn ìjọba àti tó ń ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́ hmm. mo kí gbogbo ẹ̀yin Ọ̀yọ́ Mèsì pátá Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ láì dá ẹnì kankan sí. Si mo kí ẹ̀yin bàbá mi pátápátá tó jẹ́ ọ̀yọ́mèsì lénìí látòrí ìbáṣọ̀run àgbà akin sàmùdélẹ̀ ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ o ọlọ́run sì ní jẹ́ kó bàjẹ́ kò tún ní bàjẹ́ ṣe rí ọ̀rọ̀ mi lénìí díẹ̀ ni mo fẹ́ ṣe ìtúrẹ́ mi ṣe set mo kàn fẹ́ bá ẹ̀yin bàbá mi sọ̀rọ̀ nítorí pé bó ṣe lọ yìí mo ti wá rí i pé ọ̀rọ̀ yìí ti ń kọjá nǹkan táwọn ọmọ ọ̀yọ́ ń rò mo rí ẹ sọ̀gúdáre ọlọ́run níjó bàjẹ́ ọlọ́run níjó bàjẹ́ ẹ bá mi ṣí àkíní sínú main platform mo rí pé sos moto ń pè mí but mo wà ń live ẹ bá mi ṣí ẹ pé mo wà ń live ṣe rí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ láàárọ̀ yìí lọ́sàn-án yìí àmì lálẹ́ lọ́dọ̀ wa ọ̀rọ̀ yìí ò ṣe nǹkan tó le ẹ jọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá súnmọ́ gbogbo àwọn ọ̀yọ́ mèsì ẹ dákun ẹ bá mi jẹ́ kó kàn wọ́n lọ́wọ́ tí n bá ṣetán ni màá sẹ́ǹdẹ̀ sí wọn ẹ̀yin bàbá mi hmm. ọ̀gẹ̀dẹ̀ ń bàjá ló ń pọ́n ṣe rí gbogbo tó ń ṣẹlẹ̀ nílẹ̀ kóòtù òjire lénìí tó ń ṣẹlẹ̀ nílẹ̀ aládé tọ́yọ̀ ò bá tòrò ilẹ̀ Yorùbá gun ò lè tòrò lórí ọlọ́ba dé àmọ́ nǹkan tẹ́mi ń rò gẹ́gẹ́ bí ọmọdé tí mo jẹ́ ọmọ sẹ́yìn bàbá yìí ni pé nǹkan tó máa dá wàhálà lẹ̀ tó máa dá ogún lẹ̀ lọ́yọ̀ọ́ ẹ̀yin bàbá yẹn tètè pera yín ẹ mọ̀ pé mo ti sọ èní ní ọjọ́ kẹwàá oṣù kọkànlá àmọ́ èmi fi ń dá yín lójú pé tí ó bá máa fi di ìparí oṣù yìí ẹ máa gbúrò nǹkan tẹ́ ẹ fẹ́ gbọ́ lọ́dọ̀ àwọn ìjọba o mo mọ òfin àmọ́ tá a bá gbé ọwọ́ òfin kúrò Ọ̀yọ́ Mèsì ló ní agbára láti ṣe ohun tó bá fẹ́ ṣe lórí ipò lọ́balọ́ba Ọ̀yọ́ Mèsì ló ní agbára ẹ̀ ṣùgbọ́n tàbí ṣùgbọ́n nípa pé wọ́n ti bàjẹ́ látàyè bàbá mi Awólọ́wọ̀ òun náà ti ba nǹkan jẹ́ òun ni òfin jẹ́ pé kí àwọn Ọ̀yọ́ Mèsì àbáwọn lọ́balọ́ba náà ní agbára àmọ́ tá a bá wá rò ó mo kí ẹ Múrítàlá. E tá a bá rò ó brọ́dà mi Gani mo rẹ́yìn náà ẹ bá mi ṣe ẹ ẹ jọ ẹ má da wò torí tẹ́ ẹ bá ṣe ẹ tẹ́ ẹ bá fẹ́ wo gan tẹ́ bá ti wọlé ẹ kàn ṣe ẹ èyí lè jáde kẹkàn ṣe ẹ torí ẹlòmíì lè ní interest nǹkan tá à ń sọ. Hmm. ẹ̀yin bàbá mi mo wá bẹ̀ yín lẹ́ẹ̀kan sí ni o most especially bàbá mi Baṣọ̀run àti àgbà Akin àwọn àgbà yín àgbà náà lẹ́sọ́lẹ́ ní wọ́n níbi tẹ́ni méjì bá ti ń jà ìkan máa tẹ̀ fún kan ni o ọ̀rọ̀ yẹn ti wá di ibi tí erin mẹ́ta bá ti ń jà kó ń ṣe erin méjì mọ́ ọ̀rọ̀ yìí lọ́pọ̀ láàrin bàbá wa Báṣọ̀run àti bàbá wa Gbákin ó tún wá lọ lọ́pọ̀ mọ́ ìjọba lọ́wọ́ ìbò làwa fẹ́ yà sí ọba ló ní iṣẹ́ odò ọba kún iṣẹ́ ọba rèé kò ṣe má jẹ́ odò ọba rèé kò rẹ̀ ṣe kó sí kí làwa fẹ́ ṣe hmm. ẹ̀yin bàbá mi níwọ̀n bá tèmi jẹ́ ọmọ yín lókè òkun tí mo dẹ̀ ń pèdè tí mo dẹ̀ ń fohùn ránṣẹ́ ẹ má kà pọ̀ ọmọdé ni wá o ẹ má kà pé kí náà sọ o ẹ má wò pé kí ni ń wí ìwọ tó ọ̀gbọ́ yọ kí ló mọ̀ tó ń ṣẹlẹ̀ lọ́yọ̀ àmọ́ mẹ́wàá o mo máa ń sọ fáwọn èèyàn o and when you ti bá when i'm talking about pé bóyá à ń gbọ́ information the information ó ń circulate nítorí pé a ní àwọn èèyàn lọ́yọ̀ tó ń pè wá tó yẹ pé tẹ́lómi ò lè gbọ́ sétí tẹ́lómi ò tẹ̀ rí gbọ́ rárá àwa ń gbọ́ nítorí gbogbo ogun mẹ́rẹ̀ẹ̀rin ọ̀yọ́ láti léèyàn gẹ́gẹ́ bí ọmọ ọ̀yọ́ ọ̀rọ̀ bá ń gbé borùn kọ́ bọ́ tó bá pe nǹkan nílẹ̀ bàbá èèyàn nílẹ̀ bàbá tèmi àwa gbọ́dọ̀ dá sí i àwọn tó mọ̀ mí dáadáa pé ààrẹ admaruf mò ń dá sí i tí ò kan ti bàbá mi tí adẹ tọ́dẹ̀ ń dá wa lóhùn kí ló wá dé ẹ̀yin bàbá mi lágùn náà àgbákin Sàámù akínikú báṣọ̀run kí ló ṣẹlẹ̀ ẹ má fojú àwọn ọmọ yín ráre ọ̀pọ̀lọpọ̀ ọmọ yín ti dàgbà ìtàn wo lẹ fẹ́ kọ sílẹ̀ ohun tí mò ń bá yín sọ lénìí kí lẹ fẹ́ sọ fún àwọn ọmọ ọmọ yín irú lẹ́gẹ̀sì wo lẹ fẹ́ lélẹ̀ fún àwọn ọmọ yín irú ìtàn wo lẹ fẹ́ kọ́lẹ̀ fún àwọn ọ̀yọ́ méjì tó máa lọ lẹ́yìn tí gbogbo àìbá ti lọ èmi àti gbogbo àwọn atajọ́ ń wo kíní kò sẹ́ni tó ní another hundred years gbogbo àmà ti lọ ọmọ tó ń bí lẹ́ni gan kò sú ọ̀pọ̀ máa pé hundred years lẹ́ni èmi àti yín tàjọ ń sọ̀rọ̀ tàjọ ń wò wáyìí in another hundred years ìlú yẹn ti di ìlú míì kí ló dé tẹ̀ ìwájà lé ẹ́fásì tó dá sílẹ̀ lẹ́gẹ̀sì gidi táwọn ọmọ àrọ́mọdọ́mọ máa bá nǹkan táwọn ọ̀yọ́ máa bá nǹkan táwọn ìyàwó ìgò tó bá dúró pé wọ́n á rìn wọ́n á yan fanda ẹ̀yin bàbá mi ó ti ń pọ̀ ju o àbọ̀dọ̀ lásán fọ́mọlúwàbí ẹ̀ mọ̀ pé mò ń tẹnu mọ́ tó bá dénú àdòdìdì tí jọ̀gọ̀dọ̀ yìí bá jábọ́ kò ní jábọ́ sórí ẹnìkan o tẹ́ ẹ bá wá fẹ́ kẹ́ ẹ gbọ́ mi kẹ́ lọ́rọ̀ dìndìnrín ló sọ bọ́ tẹ́ ẹ bá fẹ́ gbọ́ kẹ́ ẹ gbà kẹ́ lọ́rọ̀ ọlọ́gbọ́n ni ẹ má wọjọ́ orí mi ẹ dẹ̀ má wo ọ̀rọ̀ ẹnu mi ẹ kàn tẹ̀lé nǹkan tẹ̀mí ń sọ gẹ́gẹ́ bí ọmọ yín. Hmm, Oyètúnjí mo rí ẹja mi o ọ̀rọ̀ yìí dùn mí gan Adéníkẹ́ Bàlíkìsì mo rí ẹ sísá mi ó dùn mí nítorí pé àwa ọmọ Ọ̀yọ́ orúkọ tá a ní káàkiri lẹ́yìn odi orúkọ yẹn lágbára mo wà ní pátì kan lánàá tẹ́ bá rí bó ṣe ń challenge mi ní pátì yẹn èmi tó yẹ pé inú mi máa ń mú poroporoporo ìṣe ni mo dákẹ́ mo kàn ń wò ni gbà tó di stage kan mo ní kẹ́ni tó jẹ́ kájọ wà ń pátì kó jẹ́ ká máa lọ mi ò fẹ́ fa balẹ̀ ṣe pa ẹ̀ kíní yìí púpọ̀ àmọ́ mo kàn fẹ́ advice àwọn bàbá wa ni advice mi dẹ̀ dá lórí pé ẹ̀yẹ wo bí ìlú ṣe ń lọ bá a ṣe ń bá yín sọ̀rọ̀ yìí láàárọ̀ yìí láàárọ̀ yìí wọ́n ti ní wọ́n tún ní accident kan ti tún ṣẹlẹ̀ ní the same place tí ajíṣe bí ọ̀yọ́ máa ń lọ ní gbogbo ìgbà ajíṣe bí ọ̀yọ́ ò lè sí kó má rí lórí títí Ògbómọ̀ṣọ́ kí n tó wá sọ̀rọ̀ yín bàbá yẹn tó ẹ̀jọ́ ẹ̀yin tẹ́ ẹ bá ń wo kinní yìí tẹ́ ẹ bá lówó lọ́yọ̀ọ́ ẹ jẹ́ kán ṣe nǹkan tó ń pè ní c-coction Ni federal road Ògbómọ̀ṣọ́ nítorí àwọn ìjọba wa àwọn tẹ́ ẹ̀ ń dìbò fún àwọn tí gbogbo yín ń dìbò fún lójoojúmọ́ wọn ò ṣe nǹkan kan àmọ́ wọ́n ń kó yín wọ́n fi ń gbafẹ́ wọ́n ń kó yín wọ́n ra mọ́tò bọ̀gìnì wọ́n ń kọ́lé ńláńlá òkú dẹ̀ sọnù ní Ògbómọ̀ṣọ́ road odò Ògbómọ̀ṣọ́ road ní gbogbo gbà common sick caution ìjọba ò rí gbélẹ̀ àwọn tó ń ṣe títì go ò ní sick caution ṣé orí àwọn tó wà ń bẹ̀ yẹn òpin gbà tó rí pé wọ́n ń ṣe ọ̀nà wọ́n dẹ̀ ń sa eré àwọn wọ́n dẹ̀ tún ní accident ọmọ kéékèèké dẹ̀ ń gbàbẹ̀ ẹ think about this ẹ think about it Mo ń wo ṣó kan sí táṣíye bí ọ̀yọ́ tó sọ̀rọ̀ ń pẹ̀ lórí ọ̀rọ̀ ibẹ̀ yẹn ni kí ló dé àfihàn ọkọ̀ yẹn mọ́ ọkọ̀ àjàgbé léyìí láti ẹ̀ ti fi wọ kúrò ní bolé orí díẹ̀ báyìí ni pé ó ní orí ní uh, díẹ̀ báyìí ni pé tí ń sọ ọkọ̀ òjò ẹnìkan péré náà ni wọ́n ní ẹ̀mí rẹ̀ sọnù nínú eléyìí. ṣé ẹ tó ń gbọ́ o. Uh, dírẹ́fà tó wakọ̀ yẹn wọ́n ní nǹkan kò mú ipá ara ha ní òkè iwájú báyìí hmm. uh, tí wọ́n ti tó náà. mi ì fẹ́ pẹ́ lórí ẹ̀ púpọ̀ ẹ worú ọ̀nà yẹn àwọn tẹ́ ẹ̀ ń pè ní olórí wa àwọn táwọn ọmọ ọ̀yọ́ lọ ń dìbò fún wọn ò lè help wa wọn ò lè ná two hundred wọn ò lè ná hundred thousand láti fi ṣe sí kọṣọ sọ́nà tó ti débẹ̀ wọ́n á fi síbẹ̀ yìí pé kódà kọ́kọ́ kọ́ slow down àwọn plákàdì tẹ́ ẹ̀ ń gbé lọ sí tẹ́ ẹ̀ ń gbé lọ sí court ẹ̀ lè kọ́ slow down ẹ̀mí ń kó ẹ̀yìn jà fọ́ba tọ́ba náà bá débẹ̀ ta ló máa nínú ta ló tó bẹ́ẹ̀ kó lọ wọnú àfinu yín slowdown tẹ́ fi ń kọ blackard tẹ́ kọ cladard tẹ́ kọ kiri tẹ́ ń lọ sí kóòtù tẹ́ ń gbé káàkiri ẹ wá fẹ́ sọ ọ̀rọ̀ yọ di pdp àti apc mọ́ wa lọ́wọ́ àní gbà fún yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo fẹ́ máa fapá kan support ẹ̀yin ọ̀yọ́ mẹ́sì bọ̀ mi support yín mọ́ bẹ́ẹ̀ ni mo dẹ̀ nídìí mo fẹ́ máa fi apá kan support nítorí pé mo mọ̀ wípé ìtọ̀sẹ̀ ló ní ọ̀yọ́ bọ́ ẹ̀yin bàbá yìí ẹ̀ lo ìtọ̀sẹ̀ ló lọ́yọ́ mọ́ o ìtọ̀sẹ̀ ló ní ìgboro lẹ́ ń lò o torí ẹ ti sọ́ di ìgboro ẹ̀ sọ́ di ìtọ̀sẹ̀ ló lọ́yọ́ torí tó bá jẹ́ pé ẹ sọ́ di ìtọ̀sẹ̀ ló lọ́yọ́ ẹni tó gbowó máa náwó tán ilé ayé la ti ba ẹ̀yẹn wá wo nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́yọ́ báyìí ṣé ẹ̀yin ò mọ̀ pé yẹn gan lásán tí kò bá sí ọba nílùú oríṣiríṣi nǹkan kan máa máa ṣẹlẹ̀ brọ́dà mi ajíṣe bí ọ̀yọ́ àti bàbá ọgbọ́n ọlọ́run níjó bàjẹ́ fún yín gbogbo ìgbàlá pípù yìí máa ń lọ sórí títì every blessed week lèèyàn kú èèyàn kan ti tún kú minus one lẹ́nu ègé ẹ̀dẹ̀ ń dìbò ọ̀dọ̀ọdún lẹ́ ń dìbò fún wọn wọ́n máa gbé dìbò kí n ṣe two thousand naira máa gbé wá báyìí everyone yìí máa dìbò fún wọn tó bá ti dìbò tán ẹ̀ lè wọnú lé wọn mọ́ tẹ́ ẹ bá juwọ́ sí mọ́tò gan wọ́n lè ní kí mọ́tò clear yìí kúrò lọ́nà tó o bá dúró tó o bá fẹ́ bẹ̀bẹ̀ wọ́n lè ní káwọn àmì bọ́ta kọ́ máa bẹ̀rẹ̀ sí nínà yìí ẹ̀dẹ̀ ń dìbò hmm. èmi ti ń sọ fún yín tipẹ́ o tó bá yá àwọn ọmọ Ọ̀yọ́ gangan a máa tẹ̀kẹ́ Ọ̀yọ́ yẹn fúnra wa wàláyì alájà kẹ́ni tí ó bá yá àkànjí ọpẹ́yẹmí alájà kẹ́ni tó bá yá àwọn ọmọ Ọ̀yọ́ gangan máa take control Ọ̀yọ́ town fúnra wa tí olóṣèlú ò ní bá a dá sí mọ́ kí ló ṣẹlẹ̀ gangan kí ni wèrè èwo ni wèrè kí ló fa wèrè sef kí ló dé ọba tẹ́ ẹ̀ jẹ́ yìí gangan fa wàhálà kò sígbà tí wọ́n ń kú lọ́nà Ògbómọ̀ṣọ́ yẹn ẹ wo gbà tí bọ̀bọ̀ Ajíṣebí Ọ̀yọ́ TV ẹ wo ọdún tó ti pariwo ẹ wo ọdún tí bọ̀bọ̀ Ajíṣebí Ọ̀yọ́ pariwo títí títí tí wọ́n padà wá ṣe títì ṣe fẹ́ gbọ́ títì tán wá ń ṣe ń sìn wọ́n tún ṣe títì wọn ò ní sí common sí slow down kíní tọkọ máa ṣe wọn ní kò sí ọpọlọ kankan lórí gbogbo àwọn olóṣèlú wa àfi kọ́ dóbò ó tán kán gbóbìnrin káwọn obìnrin inú wọn náà kán máa flex kiri every gbogbo yín ni mo bá wí lẹ́yìn eléyìí pè lókù tí màá wá ṣe fún yín wà láàyè ẹ̀yin ìjọba tẹ́ ẹ wà lọ́yọ̀ọ́ tí wọ́n tẹ́ as our house of representative ẹ̀ wá ń represent family yẹn ní ṣoríire gbogbo ẹnu ni mo fi sọ ẹni tó bá wà ní ìcháàjì ẹ̀ tó yẹ pé you only represent your family you, do, you did not represent Ọ̀yọ́ township ẹ ní kú síbi tá a sọ yín báyìí wà bí wọn ẹ̀mí ṣe ń sọnù lójoojúmọ́ yẹn ó ń padà bọ̀ wá kan ẹ̀yìn náà kí ló fa wèrè. ọládọ̀tún gbẹ̀ngà ọ̀rọ̀ yìí ká mi lára wọ́n ṣe wọ́n ní they are representing you wọ́n represent family wọn nìkan ni they are not representing Ọ̀yọ́ town gbogbo àwọn tó ń lówó nínú wọn tó ń lówó tó jẹ́ pé wọn lè ṣe nǹkan kan mọ́tò dé ń pa àwọn èèyàn ní everyday mọ́tò ńlá sí den ẹ imagine tó ṣẹlẹ̀ lẹ́ni again irú nonsense wo nìyẹn ẹ̀yin bàbá wa a sọ fún yín kẹ́ ẹ jẹ́ kan jọba jẹ́jẹ́ tí ò bá wọ ẹ̀yin Ọ̀yọ́ Mèsì ẹ kágbádá yín sínú náà ẹ jẹ́ kí sọ gọ́vnà Ṣèyí Mákindé kó fún wa lọ́ba yes ẹ lọ ṣe due process ẹ fi wèrè lẹ́wọ́n de èmi ò ní sọ bó ti sọ fún pé mi ní candidate o anybody má wò mí bíi pé bóyá ààrẹ ní candidate mo gbé ìkọ̀kọ̀ dání I don't have any candidate ìdèmí nìdí ni ọba ọba làwọn ọmọ Ọ̀yọ́ fẹ́ ọba làwọn ẹgbẹ́ ọmọ Ọ̀yọ́ fẹ́ àbí kí lẹ fẹ́ ẹ fẹ́ ọba lásìkò àdẹ̀fẹ́ ọba gidi ni ẹ gbàgbé pé ọba kan lówó wọ́n máa lísìn tẹ́ bá sẹ̀ǹdẹ̀ sí wọn wọ́n máa listen brother mi eh, eh, mọ́là tẹ́ bá sẹ́ndí ẹ̀ sí àwọn ibi tó máa ti gbọ́ they need to listen èpè lókùtà máa ma fún wọn sí bẹ́ẹ̀ ni mo sọ fún yín ọ̀rọ̀ wọn ò gba àdúrà mọ́ èpè la máa wá fún wọn they are all telling us that house of representative ẹ máa lọ mú yẹn kọ wá wọn tẹ mo tẹ tún gbọ́ story ẹ máa lọ gbé aráàlú kan wá kó máa represent ó yẹ kó ṣe bẹ́ẹ̀ wọ́n tó ń ṣe ní ṣe tó bá mọ èèyàn ọmọ ọ̀yọ́ kàkàkẹ́ ẹni ṣe ẹ̀ ṣe òbò lẹ́fọ̀ọ́dọ́ ẹ̀ ní ṣoríire pẹ̀lú àwọn òkú tó kú yẹn ayé yìí máa bàjẹ́ sí wa lọ́wọ́ ni èwo ni wèrè gan àkínódé eléyìí tí wọ́n di lemọ́ lemọ́ lemọ́ lemọ́ lemọ́ gbogbo gbà ògbómọ̀ òní ají ṣe bí ọ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀ tún sọ láàárọ̀ yẹn ni and this is new. ṣé ń gbọ́. n tí wọ́n fà náà ni wípé àjàgbé yẹn pẹ̀lú ọkọ̀ míì wọ́n ní wọ́n ń gba one way bọ̀ one way bọ̀ one way di méjì wọ́n wo di méjì ọkọ̀ yìí gangan òun. ṣé iná gbọ́ tó bá ṣe nǹkan even nílùú àwọn òyìnbó tó bá ṣe even ní nàìjíríà tí ọ̀rọ̀ bá di one way wọ́n máa fi sí caution sí wọ́n dẹ̀ máa ti fi kíní slow down yé sí bíi half five mile àbí eh, bíi two two hundred meters kí ló wà ń bẹ káwọn èèyàn kí àwọn ìjọba kọ́ pè kan nínú wọn ẹni tí eh, ok now ẹ fẹ́ sọ fún mi pé kò sí èèyàn kan kò ṣe pé chairman kan wà ní local government ibẹ̀ kí lorúkọ ọ̀bọ yẹn fún mi kí gbé ṣépè because chairman yẹn now you guys are telling us it's federal road we don't give a fuck bóyá federal road àbí not federal road that is not our problem ibi tó pa wá ní ìlú ẹ̀rẹ́ ń pè ní federal road ẹ̀ lè dá sí kí ló jẹ́ federal ta ni federal ṣe báwa gangan níjọba ara wa ẹ̀yin náà ẹ̀yọ owó ẹ̀yọ hundred thousand àbẹ́lò kan ẹ fi ṣe kinní kan àwọn mọ́tò wípé kan slow down ìgbà yẹn làwọn wọn lọ́kọ̀ alátakọ owó ìkọ́gbawọ́wé wọ́n tún kọlọ èèyàn kan tún ku wọn ò ní fẹ́ gbọ́ ọba la fẹ́ kọ fún wa lọ́ba ṣẹ́yìn ò mọ̀ pé tí kò bá sọ́ba oríṣiríṣi nǹkan àdàlú máa ma dàpọ̀ mẹ́wàá ni ẹ máa bu ráìsì mọ́nú yẹ̀pẹ̀ ẹ bu yẹ̀pẹ̀ mọ́nú gàrí ó ti ń pẹ́jù bàbá aláàfin gan sọ wípé tóun bá ti kú torí mo fi ẹnu mi gbọ́ mo fetí mi gbọ́ báyìí lẹ́nu Ṣèyí Mákindé tó ní bàbá ní ipò Aláàfin ò gbọ́dọ̀ pẹ́ o bàbá sọ fẹ́mi ibi tí mo jókòó sí lọ́jọ́ náà nìyẹn pé à tí wọ́n bá tẹ̀ ti gbẹ́sẹ̀ àwọn gbàdúrà pé kọ́lọ̀ ṣáàjẹ kan yan ọba lásìkò ọba ò gbọ́dọ̀ pẹ́ èmi bá bàbá sọ̀rọ̀ kó tó di pé bàbá Aláàfin gbẹ́sẹ̀ oríṣiríṣi àwọn ọ̀rọ̀ ńláńlá tí bàbá sọ wà lẹ̀ àwọn ọ̀rọ̀ míì wà tó jẹ́ pé tó bá bá sọ ìlú máa dàrú ni bàbá ti sọ tipẹ́ kí ló ṣẹlẹ̀ gangan kí ló dé tẹ̀yin bàbá rẹ̀ ń sọ fún yín ẹ̀ ń ṣagídí ẹ̀ ń ṣagídí ṣé ẹ rántí pé ilẹ̀ ọ̀la lè bọ́ kẹ́lòmíì má jí mọ́ bàbá alápínlẹ̀ òmò kò ní báyé sí nínú sinẹ́rò yìí o ẹ̀yin ọ̀yọ́ mèsì ẹni mò ń bá wẹ̀ ẹ̀yin bàbá mi mi ò tó rí yín fín àmọ́ tó bá ti yá téèyàn bá ní tájá bá ní tí ọlọ́dẹ bá lájá tó wá ń di pé ọdẹ yìí gbogbo ògbà mo sẹ́ni lánàá tó ń jẹun tájá ń jẹun tó ń jẹun lójú ọmọ ẹ̀ ajá yẹn ń jẹun àmì ọlọ́dẹ ń jẹun lójú ajá ìjọ kìíní ìjọ kejì ìjọ kẹta omi ajá ò rí jẹ tó bá dijọ kẹrin ó máa síjú sọdẹ o tó bá jẹ ẹsẹ ọdẹ yẹn ló bù jẹ báyìí afa ẹ̀jẹ̀ ń bẹ láyé àmọ́ pé ó yẹ kó ń tọ́jú ẹ̀ ọ̀rọ̀ wa ti wá dàbí ẹni tó fún léegun tí wọ́n ń jẹ gungun ajá ranjú yí ogungun ò jẹ ìgbà ọlájá gangan ò ní gbé ẹ ta ajá yẹn gangan ló máa ṣàṣírí ẹ síta ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin ọmọ Ọ̀yọ́ ẹ bá àwọn bàbá yín sọ̀rọ̀ o ìwọ tó bá jọ ọmọ àgbà kín ìwọ tó bá jọ ọmọ Baṣọ̀run ìwọ tó bá jọ ọmọ Sàámú ìwọ tó bá jọ ọmọ Akínikú ìwọ tó bá jẹ gbogbo àwọn ọmọ bàbá wa tó jẹ Ọ̀yọ́ Mèsì yìí ẹ bá wọn sọ̀rọ̀ àwọn gangan làwa ń dúró lé lórí tó bá yẹ pé nǹkan tí gọ́vnà sọ náà máa ṣe Ògùnbádó tell them to do the due process ẹ bá mi sọ fún wọn akíntúndé bàbá mi ẹ sọ fún wọn gbogbo ẹ̀yin brọ́dà mi tùlálẹ̀ wà lọ́yọ̀ ògún ràṣídì wálé fàdákà ẹ sọ̀rọ̀ gbogbo yín dákẹ́ sọ́ni nǹkan tó lè ṣe fún yín bá sọ̀rọ̀ ni that's i don't know ọ̀pọ̀lọpọ̀ máa sọ fún pé ààrẹ mi á tọrọ wà lu ìbò wà láì tó bá jẹ́ kó ni mo sọ̀rọ̀ màá máa fohùn ránṣẹ́ sí wọn kí ló dé kí ló dé ṣé wàá fẹ́ gbọ́ last but not the least. Hmm ṣé rí gbogbo àwọn tẹ́ rí tán dárúkọ á fi kíní kan jọba ní ìdìfẹ́ dárúkọ á fi tàmọ̀dún jọba eré ló ń jà ṣé ẹ fẹ́ gbọ́ ẹ fẹ́ gbọ́ ẹni tẹ́ ẹ̀ mọ̀ rárá ló máa jọba ẹ lọ kọ́lẹ̀ inú èpè inú àdúrà lè máa fún mi ẹni tẹ́ ẹ̀ mọ̀ rárá ló máa jọba kò dẹ̀ lówó ọ̀yọ́ dẹ̀ máa da ó dáa àti ẹ̀wá fó lówó mọ́ àfẹ́ni tó ní ṣéǹjì gan mẹ̀kúnnù tálíkà tó máa mọ̀ pé ọ̀yọ́ fẹ́ da ìyẹn la fẹ́ lórí ipò kí ló dé tọ́ba ní lágbájá oníjọba mọ́ kó ní kálukú lọ jókòó lé ẹ̀ náà àṣà lè gbá lé léèyàn méjìlá lórí àwítọ́sìn wọ́n léèyàn mẹ́fà kan ló ti kà ṣé èèyàn mẹ́fà tó ń ka yẹn ṣáfẹ́ di adé fẹ́yàn mẹ́fà ni ẹ̀ẹ́dẹ̀ gbà fúnra yín ẹ̀ẹ́dẹ̀ ń sọ wá lẹ́nu àwọn ọmọ ìyọ́lẹ̀ ń dojú tì náà ọdún wo la fẹ́ fi jọba ẹ máa ṣe ṣe ṣe débi pé irú wa ètò yẹ ká jókòó ńgbà tó máa jọba tẹ ẹ bá wá fún ọlọ́ba surprisingly sìn àní mọ̀kọ́tà máa ṣe mọ́ kí ló ṣẹlẹ̀ gangan kí ló dé ẹ Baba, yìí ẹ dáhùn ẹ dáhùn lásìkò ó ti ń sú àwa àwa dẹ̀ ti gbọ́ pé gbogbo èyí tó dárúkọ yẹn kò sọ bá nú yín ẹni tí ò lówó lọ́wọ́ ló máa padà jọba wọn lẹ́ni tí ò lówó ní fámú nínú nǹkan táwa ti gbọ́ tẹ́yìn ò gbọ́ anybody ba wù kó bú mi kó ní mi ìmọ̀ nǹkan tí mò ń sọ tó bá yá ẹ̀ mọ̀ pé ààrẹ mọ̀ nǹkan tó sọ please kọ́ fún wa ní king kò ní bàjẹ́ fún ẹ brother mi Mola, they should please and give us king enough is enough ó tó gẹ́ ẹ̀yọ̀ ọ̀yọ́ mèsì ó tó gẹ́ mo ti sọ fún yín níjọ́sí kò sẹ́ni tó gbọ́ bọ́ nítorí pé àwo àwo òǹṣolóyè ẹ àdẹ̀sínú òṣèlú kò jẹ́ kẹ́ gbọ́rọ̀ wa mo ní kẹ́ lọ sí orísun wa ẹ lọ sí aganjú ẹ lọ sí inú ààfin gbogbo ẹ̀yin bàbá yìí ẹ lọ ṣe mítìn bọ́ọ̀kan yìí máa wálẹ̀ ẹ̀yin tẹ́ ẹ bá gbowó ẹ dáwó padà àti ẹ̀fẹ́ mọ́ kóníkálukú ẹjọ́ tó rọ lọ ibi yìí sì ẹni tó bá fẹ́ ebi ṣe wà mí mọ́ mi ì mọ́ bá bọ̀ mo mọ̀ yí pé wọ́n ní ẹni tó bá jọba yẹn kò lówó lọ́wọ́ ẹnì kankan ò dẹ̀ mọ́ ìyẹn gangan lórí yìí máa fi pé ẹ dákun ẹ̀yin bàbá mi ṣé wàá da tó bá jọba tán kọ́ máa lé ẹ̀yin ọ̀yọ́ mèsì kiri ṣé wàá da tó bá jọba tán kọ́ bá kan máa rọ̀ yín lóyè ẹ̀rọ wọ́n lè rọ̀ yín lóyè tó bá dẹ̀ ti rọ̀ yín lóyè ẹ máa padà fi lúlẹ̀ nítorí tì ni. Toro, bẹ́ẹ̀ ni ọ̀yọ́mẹ́sì tí ò bá rò kó lọ rò ó sì pé èmi ọmọ yìí ni mo sọ pé ṣó dáa àwọn tẹ́ ẹ ti ń takù sí pé wọn ò lè jọba tó bá jẹ́ pọ́wọ́ wọn ní ọba yìí wá lọ bọ́ sí ẹ dákun kí lẹ fẹ́ ṣe o ẹ dákun tó lọ mú kàn béèrè ni o ìbéèrè ni o ṣó dáa kálàfin yẹn wá rọ̀ yín lóye ṣé má lè dúró pò bàbá yín mọ́ ipò tó dẹ̀ fún ipò yín ni ẹ má jẹ́ ń parọ́ fún yín yẹn ká ní kò sí babalẹ̀ tó lè yọ mí lórí ipò irọ́ ńlá ni o kí ló jẹ́ bẹ́ẹ̀ táláàfin bá dé tó bá jẹ́ ọmọ yẹn ò kódà kó má ju ọmọ thirty years lọ or thirty five years tó bá dé wọ́n bí yín kú táláàfin bá ń sọ̀rọ̀ ẹ gbọ́dọ̀ gbin wàláyì nǹkan tí òye yìí ni pé ṣẹ́ni jọ́dọ̀ bá ti gbé adélé bàbá yẹn lórí báyìí gbàgà tó mú ọ̀pá lé lọ́wọ́ tó wọ ilẹ̀kẹ́ bàbá ńlá bàbá ẹ̀ gbogbo ìtẹ́sí yẹn gbogbo ọ̀rọ̀ tó ti wà nú ẹ̀ tẹ́lẹ̀ ìyẹn ti di àfisẹ́ ìdẹ́gun fi sọ ó ti di ọ̀rọ̀ tuntun aláàfin là ń sọ yìí nílẹ̀ kóòtù òjire ẹ tó bẹ́ẹ̀ ẹ ẹ kò sí ẹni tó lè yọ mí pò bàbá bàbá bàbá mi tó kí ló jẹ́ bẹ́ẹ̀ kálàfin bá dé tẹ́yìn bàbá yóò bá gbọ́ nǹkan tí mò ń sọ wọn ò padà rọ̀ yín lóyè ẹ̀yin yẹn lọ kẹwàá oṣù aago mélòó làwa aago lọ lù márùn láwà kí ló dé princess àwọn bàbá yìí ò fẹ́ gbọ́rọ̀ kò dẹ̀ sígbà tá à ní fún wọn lépè àfà ọba kò sígbà tá à ní padà ṣe é pè torí ta bá ti sọ fún yín lẹ́rọ̀ lẹ́rọ̀ ẹ mọ̀ pé gbogbo ayé bàbá Adéyẹmí ayé bàbá wọn kò tí ì sí nẹ́tíwọ́ọ̀kì o tó máa fẹ́ di yín síta o láyé bàbá Adéyẹmí kò sí nǹkan kan tó fún wa o ààrẹ Adéyẹmí àkọ́kọ́ àtàdéyẹmí ẹ̀kejì kò sí nẹ́tíwọ́ọ̀kì kò sí rédíò nìkan ni adéyẹmí ẹlẹ́ẹ̀kẹta gan kò sí nẹ́tíwọ̀kì ta ló ní fóònù èèyàn mélòó ló ní fóònù fóònù tó yẹ pé inú inú kíọ̀sì báyìí láti máa lọ pé o bá fẹ́ pará lóyìnbó o máa lọ jókòó ní ayé ìgbà yẹn ni èèyàn kan lè ní fóònù ó lè jẹ́ èèyàn méjì péré ló ní fóònù ní gbogbo ọ̀yọ́ ó máa máa ṣe àwọn radiogram radiogram nísìn ayé ti yàtọ̀ oyún inú kan ti ń to ọmọ two years kan máa ó máa gbé fóònù sétí báyìí ló máa máa sọ̀rọ̀ ọmọ two years because ó ti copy ẹjọ́ torí ọlọ́run ọ̀rọ̀ tẹ́mi fẹ́ sọ kò jù yẹn lọ o ẹni tó bá wá wù kó gbọ́ ẹni tó bá wù tó bá fẹ́ràn olú bàbá ẹ̀ tó bá ti ń gbọ́ kínní tó bá mọ̀ pé ọ̀ríjìnà ọmọ ọ̀yọ́ ni ẹ́ o ò dẹ̀ gbèsè yẹn ẹnìkan kọjú pé kan fún wa ló bá lọ ẹ ṣí ètò yìí kẹ love kẹ láìkì ẹ jẹ́ kó rìn jìnnà ẹ bo bí ọ̀rọ̀ ṣáìdì ọmọ mi ó ní ẹ bo síáṣíá ẹ jẹ́ kó lọ fáàgan èmi gangan bí ṣe wà yìí tí bá ti ṣetán màá fi ṣọwọ́ sí bàbá àgbàkin àgbàkin màá fi ṣọwọ́ sàgbàkin màá ní bàbá ẹ bá ṣí ẹ èmi ń bẹ̀ yín ni o ẹ̀yin àgbàkin èmi ń bẹ̀ yín ni gbogbo ẹ̀yin ọ̀yọ́ mèsì èmi ò nídìí láti bẹ gọ́vnà fún nǹkan kan àmọ́ nǹkan tí ò yé èmi ó ti yé mi ẹ wá fẹ́ sọ ẹ fẹ́ sọ ọba ọ̀yọ́ ẹ fẹ́ sọ di election mọ́ wa lọ́wọ́ ẹ fẹ́ sọ ọba ọ̀yọ́ ẹ fẹ́ sọ di ẹ fẹ́ sọ di nǹkan tí tí tọ́ máa máa tàbí ẹ pé ẹ̀ ń dìbò ẹ fẹ́ sọ ọba ọ̀yọ́ dìbò lọ́yọ̀ọ́ àwọn bòmí ẹ mọ̀ pé ẹ̀yin náà ń dúró dè torí ẹ̀yin lè máa dé ọba nísẹ̀yìn aláàfin ló máa dé sẹ́yìn lóde àsẹ́yìn ládé aláàfin ló máa dé sọ̀hún Ògbómọ̀ṣọ́ ẹ má jẹ́ ń tara yín jẹ wọ́n ní on the fourteen of December ẹ máa rí i pé ẹ máa rí aláàfin láìpẹ́ yìí ẹ lọ kọ́lé ẹ mọ̀ pé ààrẹ àbùràbùrù brọ́dà yín àbúrò yín ẹ̀gbọ́n yín bàbá yín tí bíbí ṣe jẹ́ yìí ẹ̀ mọ̀ pé nǹkan tèmi ń gbọ́ ó kọjá tẹ́ ń gbọ́ oníkálukú yìí ìwọ tó bá wá sọ̀yọ̀ ẹ tètè lọ múra lẹ̀ wọ́n jọba láìpẹ́ yìí wọ́n dẹ̀ ti ní pé bí òun ṣe three month kíní tí mo sọ mọ́ wọ́n ní seventeen days ni bàbá adéyẹmí gan lò sókè lọ múra tó bá polówó ọba lẹ́nu kẹ́tì mọ̀ pé ní another twenty days báyìí àjọba kóníkálukú lọ sún ṣòkòtò ẹ̀ torí mi fẹ́ jókòó mo dẹ̀ fẹ́ wà ń bẹ̀ mo fẹ́ wà pé ibi tí wọ́n máa ti jọba alákọ̀ọ́kọ́ káàtì ẹ̀ sọ pé mo kéré nígbà tí bàbá adéyẹmí jọba mo kéré lóòótọ́ bọ̀tẹ́ eléyìí èyí tó máa ṣojú mi tẹ́mi náà máa wọ agbádá tí máa wọ lẹ̀kẹ̀ sọ́run tẹ́mi èmi ká múra jára àfi lọ́jọ́ yẹn mo lè kó lẹ̀kẹ̀ mẹ́jọ sọ́run kí ló ṣẹlẹ̀ ta ló fẹ́ mú wa sì ṣe bílù bàbá wa ni ẹ bá bàbá yìí sọ̀rọ̀ o ẹ bàbá mi ẹ jẹ́ wa lọ lọ́wọ́ lẹ̀ ó bẹ̀ yín ni ó bẹ̀ yín ni ẹ̀yin ọ̀yọ́ ẹ gbà fúnra yín ẹ lọ sínú ààfin ìṣẹ̀dálẹ̀ wa ẹ lọ ṣe mítìnì ẹ̀yin márààrún tẹ́ ẹ ṣì wà ẹ̀yin pípò yẹ ẹ rántí pé ikú òdọ́jọ́ àrùn òdóṣù ikú òdọ́jọ́ èèyàn lè sùn kéèyàn má jí mọ́ o kò dìgbà téèyàn bá sì kí o ìtorí ẹ̀ làwọn mùsùlùmí ṣe máa ń sọ pé tó o bá jí ṣe alihamdulilayi pé mo tún jí láàárọ̀ yìí o tó o bá mọ̀ ọ́ ṣe tó o bá jẹ́ oníṣẹ̀ṣe ni ẹ dúpẹ́ pé ah Elédùmarè mo dúpẹ́ o ọkọ ni ah wọ́ọ̀ṣẹ́ ọlọ́run o ilé ní ìtumọ̀ bá mi ní gbogbo èdè tó bá mọ̀ ẹ fi jíṣẹ́ ṣe rí wọ́n ní òwúrọ̀ yóò kánjú wọ́n lálàáfin olóbi kankan nígbà kan ni o ìgbà kan ní èdè yẹn o aláàfin ti ń lọ ibì kan bàbá lọ Germany ó lọ Holland ó lọ London ó lọ America last America èmi àti bàbá lájọ wà last America tàláàfin wá gbogbo ẹnu mo fi búra èmi mo lọ gbé wọn mo sọ ní last week kí ló dé kí ló dé kí ló dé ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi sàràfà brọ́dà mi ẹ bá mi pín ọlọ́run níjó bàjẹ́ ẹ ṣé bàbá mi ọlọ́run níjó bàjẹ́ mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin tẹ́ ẹ gbọ́ mi tẹ́ ẹ dẹ̀rí pọ́rọ̀ mi wúlò ẹ bá mi ṣí ẹ̀mí ìfẹ́ kó jù báyìí lọ ẹ̀yin bàbá mi ọ̀yọ́ mèsì hmm, mo tún kí yín lẹ́ẹ̀kan sí o wọ́n ní ají ṣe bí ọ̀yọ́ láàrí ọ̀yọ́ òkúkú ṣe bí bàbá ẹnìkọ̀ọ̀kan pínísínà tí ń fọmọ irin jọba ẹ má jẹ́ àṣe bí ẹnìkan ẹ ń dàrú ẹ ń da lúrú àti sàkẹ́ ẹ ń dàpọ̀ mọ́ra wọn ó ti fẹ́ di gòbè ẹ má jẹ́ káwọn ọmọ Ọ̀yọ́ máa léra wọn ẹ má jẹ́ apara wa ẹ má jẹ́ kíjà bẹ̀rẹ̀ ẹ lágbájá ní èmi ni mo sọ̀pọ́tì tàmọ̀dún lèmi sọ̀pọ́tì èmi gẹ́gẹ́ bí ẹnìkan èmi brọ́dà yín èmi ò sọ̀pọ́tì anybody n tèmi fẹ́ ni pé kó fún wa lọ́ba. yeah you can reach out of me privately send a message sí me màá fún ẹ nọ́mbà mi. I will send you message. I don't even know who it is. Ẹ má be pé We lo tori omo yoshe Ọ̀yọ́ ṣe mọ̀ pa wá. À ń juwa lo ẹni tó bá jù wá lọ a lè máa bá sọ ní íńtánẹ́ẹ̀tì brother mi. Ẹ Lexit Mola whatever you can reach me privately. Uh, uh, my number my number is right there. But I will send it to you. Send me a message. Once you send me a message, I will forward my number to you. You can call me after this show ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ o ṣe rí gbogbo ẹ̀yin bàbá mi mò ń sọ fún yín jẹ́jẹ́ pé àbọ̀rọ̀ ní kíni là á sọ fún ọmọlúàbí tó bá ti dénú ẹ̀ odidi ló máa ń di o a lè kéré lọ́jọ́ orí o a kéré nípò o a dẹ̀ mọ nǹkan tá a wọn o ìlú bàbá wa dẹ̀ ni mo dẹ̀ máa ń sọ tẹ bá wá ti torí pa àsùdodo kẹ́ni ẹ ọmọ yìí ò mọ nǹkan tó sọ kò sí tẹ́sí fẹ́mi o kò sí kankan tí ẹ̀kọ́ máa ṣe o òótọ́ ni mo sọ. So kò sí nǹkan tẹ́ bá dẹ̀ ní nǹkan tẹ́ bá ṣe tẹ́ bá ṣe tán yìí náà má kú mọ́ nǹkan ẹyọ kan tèmi ni pé lórí ọ̀rọ̀ Ọ̀yọ́ Aláàfin yìí àwọn ò ní dákẹ́ o i'm not the kind of person to man keep quiet o èmi ò dákẹ́ o mi ò dákẹ́ mi ní parọ́ fún yín gbogbo èèyàn mi ní parọ́ fún yín èmi ò.